therefore ọwọ́ àjẹ ńlọ o ọ̀jẹ̀ ńlọ o méjèèjì dọ́gbandọ́gba ni ọ̀jẹ̀ ńlọ o ọ̀jẹ̀ ńlọ o méjèèjì dọ́gbandọ́gba ni ṣé ẹ mọ̀ pé àdìsí búrúdà yìí òun wulẹ̀ ní ẹran ọdún tó fẹ́ pa tó bá já sí pé lára súnà tànàbì tó fẹ́ ká tún máa fi wò ó kọ́ ṣe ó ní pé ẹ̀ńbáṣà ti fẹ́ pẹran ọdún òun ni pé ẹ̀ńpàsì ẹ̀ńpàsì fẹ́ pẹran ọdún léyà súnà ni pé ẹran tí ó kọ́kọ́ jẹ tàbí oúnjẹ tí ó kọ́kọ́ jẹ lọ́jọ́ ọdún léyà ọ gbọ́dọ̀ jẹ ekiri kan nínú ẹran rẹ tó bá pé bẹ́ẹ̀ ni ànábi ó tún fi kún wípé ṣé wọ́n mọ̀ pé ńgbò tí fẹ́ pẹran ọdún léyà yẹn kò yẹ kó gá sí wípé jẹ nǹkan kankan ṣáájú ìdí bí kò ṣe lẹ́yìn hídì nítorí wípé súnà mi náà ni pé kọ́gásípò ń tó kọ́kọ́ jẹ lọ́jọ́ ìdìlẹ̀ adíyá kó jẹ́ lára ẹran tó fẹ́ pa. mujaradu pé pípa ẹran làdísì gbé wá mujaradu ọ̀wọ́ pé pípa ẹran táìmù wo ló pa ẹran kì í sì ìṣẹ̀ran nìkan ló ń jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni tí àti búrẹ́dì oúnjẹ ni ìrẹsì àtẹ̀wà oúnjẹ ni àmàlà oúnjẹ ni ẹja oúnjẹ ni ẹran tí èsì ẹran tó fẹ́ fi pa ẹran ọdún oúnjẹ lòun náà therefore àdìsí búrúdà yìí ọwọ́ táìmù tó pa ẹran tó fi sọrí ọdún nìkan ló bá lọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọjẹun tàbí ọjẹun. ọ̀rọ̀ àfa àparí mo wá fẹ́ fi tèmi kún torí pé mo padà ṣàkíyèsí pé àfa yìí kọ́lọ́mbà ni sánlẹ̀sán rẹ̀ ẹ̀ẹ́n bọ́ọ̀ ni bá ṣe sọ o iye wọn fu ọ̀rọ̀ kan lórí ìṣẹ̀lẹ̀ yìí iye wọn ó fu ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá rè mo wá gbogbo nú àwọn sẹ́ríwù èrì èmi sì ti rí nínú àdìsí pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bíbà yìí ìkì ọ̀rọ̀ ni ìkì ọ̀rọ̀ ni ṣe é pé tá a bá ṣe ògì kẹtẹpẹ ọ wà nísàlẹ̀ omi ó wà lókè ó dàbẹ́ ni pé omi òkè làáfà yìí sọ ó kú kẹtẹpẹ kan tá àfà ò tí ì sọ torí pé ibi tá àfà àbọ̀rọ̀ lọ ni wípé ànábì sáílẹ́ǹtì lórí ọjẹ kò jẹun ṣùgbọ́n kò sáílẹ́ǹtì lórí àsìkò tó pẹ́ ẹran àsìkò tó pẹ́ ẹran yẹn ó ti ní táìmù nínú Islam táìmù ẹ̀ náà sì ni after eight after eight tí after eight yẹn túmọ̀ sí pé ìmáàmù tó lọ kírun ìdí lẹ́yìn rẹ̀ yóò ti pa ẹran tiẹ̀ tán kí wọ́n tó wá máa pa ẹran tiẹ̀ ìyẹn ni súnà ẹran dùn ìyẹn sì ni ó wà fún pé tó fẹ́ gbalada lórí ẹran ọdún léyà bó àsìkò tí wàá pa nìyẹn. àti wípé òun ló máa mú yàtọ̀ wá láàrin ẹran ọdún iléyá ó jẹ́ ọ̀kan nú yàtọ̀ láàrin láàrin ẹran ọdún iléyá àti ẹran àpàjẹ now ká wá padà síbi pásánà sùnà nẹ́bì lọ́jọ́ ọdún iléyá pásánà sùnà tiẹ̀ tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé. lọ́jọ́ ọdún ìdì iléyá ànábì kò ní fẹnu kan kankan ní jíjẹ ní mímu títí tí ó fi pa ẹran ọdún iléyá bákan náà sì ni pé nínú ẹran ọdún iléyá yẹn oní ọ̀kọ́ jẹ tẹ́lẹ̀ ẹkùn lọ́jọ́ ọdún iléyá abẹ́kọ̀ a pè ní súnà nítorí kíni torí pé ó jẹ́ ìṣe ànábì sallallahu alaihi wasallam ká wá padà sí kíni ń pè súnà lódìdí ohun tí ń pè ń súnà ànábì òun ni ìṣe rẹ̀ one ọ̀rọ̀ rẹ̀ two ohun tí wọ́n fi ròyìn rẹ̀ yálà ìròyìn bọ́lọ̀ wọn bá ṣe dáa tàbí ìròyìn ìwà rere ọwọ́ rẹ̀ that is three and four tó ti yé báwọn ìṣe ànábì súnà ni ọ̀rọ̀ ànábì súnà ni ìròyìn ànábì ìròyìn yẹn ló wà ní pààtì méjì ìròyìn khaliki ìròyìn bọ́lá ọba ṣe dáa pé ànábì o kò kúrú kò ga o irun orí rẹ o orí báyìí o apá rẹ o orí báyìí o súnà ànábì náà ló ń sọ̀hún bíi rẹ̀ òun ni kí ni ìwùwàsí ànábì ànábì máa ṣe báyìí ànábì máa ṣe báyìí nínú àwọn wà dáadáa ó di mẹ́rin ó pẹ́ ẹyọkan ẹyọkan ni iyì àfa wa fò òun náà sì ni tẹkiriru rọ̀ṣùl tẹkiriru rọ̀ṣùl ohun tánà bíi bá fi rinlẹ̀. ohun tẹ́nìkan ṣe lójú ayé ànábì tàbí ọ̀rọ̀ tẹ́nìkan sọ lójú ayé ànábì tó di mímọ̀ fànẹ́bí tànẹ́bí ọ̀ sọ pé ohun tó o ṣe yìí ò dáa súnà níbí nu tàbí tànẹ́bí máa mọ̀ sọ pé nǹkan tó o ṣe yìí o ó dáa nǹkan tó o ṣe yìí o ó dáa súnà níbí ni gbólóhùn rabbana walakal hamd amdan kathiran tajiban mubarakan fi. sàmùkú ẹ sàbí kan ló wí ànábì sì sọ yìí pé àwọn mọ̀lẹ́kà ń dì fúnfún lórí ìta ní ọ̀kọ̀ọ̀kọ̀ kọ gbólóhùn náà sílẹ̀ irú gbólóhùn yẹn súnà sàbí yẹn ló pé ni àbí súnà ànábì súnà ànábì ni irun tá ń pè allahu akbar allahu akbar allahu akbar allahu akbar abdullahi bunu abdurabihi. àti Umar ọmọ Khattab àwọn ni wọ́n lálà pé ẹnìkan jí àwọn lójú oorun báwọn lálà pé ẹnìkan jí àwọn lójú oorun ó wá ní àmọ̀ràn tánàbí báyìí ń ṣe ní àná yẹn pé lórí báyìí ṣe máa ké sí àwọn èèyàn pásìkò oorun ti tó tó ń kálukú mú àbá wá tánàbí wọ́gi léhùn bẹ́ẹ̀ ṣe máa pèèyàn rèé o wọ́n wá kọ́ àwọn méjèèjì yẹn níbi tó ń kálukú wọn sùn sí nílé wọn wọn wá kọ́ wọn ní sígà avan àti ìkọ́ọ́mọ̀ ok ìkíní kejì lọ bánàbì nígbà tó jí sáyé ọ̀rọ̀ àlá fún un ànábì níbẹ̀ sì máa pè náà nù o súnà yẹn súnà ta ni súnà ànábì ni tí yẹn bá wá ṣe nǹkan lójú ànábì sallallahu alayhi wa sallam tí òjì sí ọlọ́run wá rẹ́rìn músẹ́ tàbí kò rẹ́rìn músẹ́ àmọ́ kò sọ pé n tó ń ṣe yìí ò dáa tẹ̀kìrìrù ànábì náà nù ó fi nǹkan yẹn rinlẹ̀ nìyẹn nǹkan náà ti di kíni ó ti di súnà ànábì pé ẹni yìí jẹun ibi tí mo lọ nu o pé ẹni yìí jẹun ànábì ọ̀rọ̀ ń kọ́mẹ̀ntì lórí jíjẹun tó jẹun kí nìyẹn ìfirinlẹ̀ ànábì nìyẹn. eléyìí tí ó wọ́gi lé ń bẹ̀ òun ni kó ṣe já sí pé ẹran ọdún ló pa síwájú àsìkò tá a máa pa ẹran ọdún ìyẹn nìkan ni ògìṣẹ́ ọlọ́run ṣe kí ni lọ́wọ́gi lé lónìí kò yẹ kó rí bẹ́ẹ̀ díàfọ́ bánà ẹbí ẹ̀ bá jẹ́ ń lọ sí ìdí ó fi àyè gbà wá ó fi àyè gbà wá wípé a lè jẹ ń lọ sí ìdì a sì lè má jẹ ń lọ ǹjẹ́ gbọ́ yé báwọn báni bí ìbá jẹ ń lọ sí ìdì iléyà ó fi àyè gbà wá pẹ̀lú àdíìsì búrúdà yìí wípé ìwọ̀ fún ni o tó wọ̀ fún ọ má jẹ ń lọ sí ìdì iléyà tí ó bá wọ̀ fún ọ kí ni kó ṣe kó di àmàlà kó jẹyàn sáàmù ti pẹ ẹran ọdún yẹn ṣáájú kó tó lọ sí ìdí kókó èyí ni mọ́ọ́kífù tèmi pẹ̀lú ẹ̀rí tí mo mú wáyé a gbọ́dọ̀ blame ẹnikẹ́ni. lórí pé ó jẹun lọ sí ìdílé ya a gbọ́dọ̀ blame anabi ò blame ẹ tó jẹ lórí pé ó ṣe jẹ kò blame ẹ ṣéǹgbà anabi ò blame rẹ lọ́wọ́ arọ́mọ ìyá rẹ ní yídì lọ́ra yúgọ́ọ̀tì ní mú nígbà tí wọ́n ń retí ìmáàmù tí ó kírun lọ́wọ́ ní ẹ̀yìn yìí ó ẹ̀ ṣáàtì ẹ̀gbọ́súnà yìí rárá ẹ̀gbọ́súnà yìí sẹ́yìn ò gbọ́ pé anabi jẹun lọ́jọ́ yídì iléyà ni sẹ́yìn ọ̀gbọ́ yé ni wọ́n ti ọkàn máa wọ̀ báyìí pé ọmọ wọn ara rẹ yóò mọ̀ wọ̀ pé ọmọ wọn ara rẹ sẹ́ńgbà tóun ti wá ń jẹun ó ti takò súnà níbí báwọn kámọ̀tì ìwà sọ wípé provision kan tún wà fún ìṣe ànábì tún rántí o provision kan tún wà fún ìṣe ànábì tó fi fún ní tó fi fún àwa ní limitation wípé gbogbo nǹkan tànábì bá ṣe a tún gbọ́dọ̀ wò ó láwòtúnwò pé ṣé kìí ṣe kùsù síyà rẹ̀ torí pé gbogbo ìṣe rẹ̀ àwọn kan ń bẹ́ẹ̀ mẹ́tò dá sí pé a lè wò ó kọ́ṣe lórí ẹ̀ má sì mí gbọ́ kì í ṣe ìṣe burúkú o ìṣe dáadáa ni o ìṣe dáadáa ni o àmọ́ tó ga sí pé òun nìkan lọ́lọ́run fẹ́ ó ṣe bí àpẹẹrẹ kì í sábà jẹ sàárì ìṣe rẹ̀ nu kì sábà jẹ sàárì àwẹ̀ àmọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ni pé tàṣáhàrù ẹ jẹ sàárì ọ̀rọ̀ ẹnu ẹnu ní ti ìṣe rẹ̀ kì sábà jẹ sàárì àwọn sọ̀hábà wa fẹ́ kọ́ṣe rẹ̀ wọ́n fẹ́ kọ́ṣe rẹ̀ torí pé ìpìlẹ̀ ni pé kọ́ṣe ànábì fín láwà kọ́wúlán ohun tó bá ṣe kọ́ṣe ẹ̀ ohun tó bá sọ kọ́ṣe ẹ̀ ànábì wa jẹ́ kó yé wọn wípé ní ti ìṣe èmi àwọn kan bẹ́ẹ̀ tó dá sí pé èmi nìkan ni mo lè ṣe ẹ̀yin ti yín kó má bàa já wàhálà fún yín èmi lè ní ọ̀tánétífù sí tẹ́mi ò ṣeun tó ga sí pé irú ọ̀tánétífù yẹn ẹ̀yin ò lè ní ńgbà wọn bi léèrè pé ńgbà wọn ní káwa máa jẹ sàárì tí wèé sì jẹ sàárì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọgbọ́n wo ló ń dá sí i ó ní àti àmọ̀ ní rọ̀bì wá àsìkò ní olúwa mi tọ́ran mi ṣe ìmọ̀ fún mi lóúnjẹ jẹ lójú oorun ó sì máa ń fún mi ní nǹkan mímu mu lójú oorun tí ìwọ bá jẹun lójú oorun tó mú mi lójú oorun ọmọ gbọ̀n tilẹ̀ bá mọ̀. ńṣe lọ́wọ́ sọ pé o ti jẹ májèlé báwọn ayé ti wá fún ọ ló ń jẹjẹ. sọ tìrí bá nísìnyí wípé tá a bá ń sọ nípa súnà ànẹ́bì ìta fẹ́ kó gbọ́yé pọ̀ o ọ̀pọ̀ o tọba ti wá súnmọ́ àfa súnà torí tiẹ̀ náà pé yóò máa yan fún yín súnà eléyìí o ọ apply sí yín súnà eléyìí o káàsọ̀ bí Rasulullah sallallahu alaihi wasallam eléyìí o súnà eléyìí o ànábì nìkan ni lábẹ́ ẹ̀ náà ni pé ànábì lẹ́tọ̀ọ́ láti fẹ́yàwó mẹ́sàn-án ó lẹ́tọ̀ọ́ àti fẹ́yàwó kọjá mẹ́rin àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́wọ́ ò yọ̀ǹda fún wa ká fẹ́ kọjá mẹ́rin bọ́ olówó lọ́wọ́ bíi Dangote sọ́pẹ́ Dangote owó rẹ̀ ti di sakasaka tí wọ́n ń fi ó ti di tí wọ́n ń fi àpò kó ó ti kọjá àpò tirẹ́là náà fi ń kó o sọ pé irú òun tiẹ̀ tọ́ ọba fẹ́ fẹ́ ìyàwó one million owó ẹ̀ wà tí ó sì máa fi kọ̀ọ̀kan sọrí iléeṣẹ́ kọ̀ọ̀kan tó bá jẹ́ ọmọlẹ́yìn ànábì tòótọ́ gbogbo owó tó lọ ń ṣe fún un yóò yà àfi máa tọ́jú obìnrin tó fẹ́ lọ ilé ọkọ ni ìyàwó rẹ̀ gbọ́dọ̀ kọjá mẹ́rin at any particular time tí wọ́n bá ká ìyàwó rẹ̀ tí ń bẹ lábẹ́ àṣẹ rẹ̀ alright wá wo bàbá kan nílẹ̀ haúsá tí ò gbọ́ àríyàn yé tó ní sèbánà náà fẹ́yàwó mẹ́sàn-án ọlọ́run sì fòpin sí fún un ó ní ọkàn fẹ́ kọjá mẹ́sàn-án bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run fi òpin sí fànàbí ṣùgbọ́n òun ní ọ̀fẹ́ kọjá mẹ́sàn-án alright nígbà tí wàá rí bá òun ṣèbí alùsùnà lòun náà alùsùnà lòun náà wọ́n ní ká ànábì ni òun náà kọ́sì ni nígbà bàbá àwọn bàbá ní ẹ máa ń pè ń tọ̀hún bàbá ní ẹ máa ń pè mélòó ló pè lọ́gán náà lọ́hùn ó ní ninety eight ni. ninety eight ẹ wo bó ṣe gbọ́ súnà yèsódì ó ní kò sì tí ìdáwọ́ ó ní sì ń fẹ́ lọ ni o mo tún wáá bí léèrè pé ìwọ gan ń kọ́ mélòó ló ti fẹ́ báyìí ó ní òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ kan ni tọ́ba wá fẹ́ kan òun tọ́nà bá tún wá bọ̀ láti rí tó fẹ́ fẹ́ mi ńkọ́ à ó ní òun kàn fi kan bẹ̀rẹ̀ ni ó lẹ́yìn tó bí ni làá bàbá àwọn lòun ò fi jọ. òun náà máa fẹ́ lọ ni ọjọ́ ọkú lọ́jọ́ ìsinmi òun máa fẹ́ ni mo ti gbé sórí ó wà lórí YouTube ó wà ó rí ń bẹ̀ oníyàwó YouTube conversation mi àti ẹ̀ ó bá ń bẹ̀ mọ̀ sí súnà gbọ́ o ó ti yọ alọ́fíwá ti kún gẹ́rẹ́ so ní ìsìn àti gbọ́ yé báyìí wípé you are at liberty oní freedom ní ọjọ́ ìdí adìhá tọ́ba wù ọ́ tọ́ba wù ọ́ ṣùgbọ́n ẹran ọdún rẹ oní freedom lórí rẹ o ńgbà tó bá ti dìde oní kí o tó pa á sòtọ́ lọ́nà bọ̀ láti lọ́jọ́ ìdí adìhá pa pa broiler kọ́kọ́kọ́. kò fi jẹ ráìsì àárọ̀ tó di lọ kí alago mẹwa mẹ́wàá tó bá lọ kí alago mẹwa mẹ́wàá kó o tó tú kó mọ̀lẹ́bí rẹ dé kó tó kí ọ̀rẹ́ ní yídì kankan ṣeéṣeéṣe ìyá màdàgọ méjìlá sọ́ọ̀wà àmọ́ ni ebi ah, máa ń pa mí o ah, ànábì náà mo sì tẹ̀lé o ni. kọ̀yẹ́kẹ́ bí ó pọ̀ ọjọ́ jíjẹ mímu ni ọjọ́ eid mọ́kànpá ẹran síwájú eid tá a fẹ́ kí ni so ìyẹn jẹ́ ohun tí mo fẹ́ fi kásẹ̀ àkíyèsí lórí ọdún iléyà nílẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó fi wá ṣe kòǹgẹ́ rẹ̀.